الله عليه وسلم àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀fàdà abẹ́rẹ́ ìwọ̀n bá sùpánà rẹ̀ wàhálà gbogbo àwọn tí à ń sọ ọba gbogbo wa àwa fi eléyìí bí ọlọ́run ọba àlàáfíà ìdẹ̀kùn ìfọkànbalẹ̀ ọlà ṣàánú wa lérí ẹ̀ kó là wá kúrò nù fìtínà ní tó ń kojú orílẹ̀-èdè wa àti gbogbo àgbà ńlá ayé lápapọ̀ abẹ́lẹ́wọ̀n ọba ó ní ọba àlàáfíà wọn ló sì ránṣẹ́ àlàáfíà sí gbogbo ààyè kọ́lọ́mọṣẹ́ bá ránṣẹ́ àlàáfíà sí orílẹ̀-èdè wa àti gbogbo ibi tí àìsàn àjàkáyé àrùn tó ti ń ṣẹlẹ̀ kọ́lọ́wọ̀n ọba kí ó mọṣẹ́ kún wa lọ́wọ́ lẹ́nu gẹ́gẹ́ bí àwọn atọ́kùn ṣàlàyé fún wa wọn ni mọ̀fúrúmọ̀lù fìtínà fìlìmọ̀nbóore ìsìláàmù tí a bá ń sọ pé fìtínà fìtínà ó yẹ kí a yìí nínú islam pàápàá jùlọ nínú al-Qur'an àwọn àyè tọ́lọ̀ ti lo gbólóhùn fìtínà fìtínà kí ni àgbọ́yé rẹ̀ kí sì ni nǹkan tí ọlọ́run fẹ́ kí àgbọ́yé gbólóhùn fìtínà yìí a rí pé kì í ṣe èdè Yorùbá nínú àwọn àyálò èdè èyí tó wọnú èdè Yorùbá ni tá a bá ní fìtínà a rí pé èdè Lárúbáwá òun Arabic language òun ló ń jẹ́ fìtínà ṣùgbọ́n látara ìbáṣepọ̀ èyí tó bá ń bẹ láàrin àwọn elédè kan sí elédè míì a ó máa rí ipa rẹ̀ nínú èdè ẹnì kíní àti ẹnì kejì ipa tí àwọn àáfàá tí wọ́n kó nípa ìdàgbàsókè èdè Yorùbá torí pé tí a bá fẹ́ máa sọ̀rọ̀ nípa ìdàgbàsókè èdè Yorùbá àti kíkẹ́nu èdè Yorùbá a lè fi ojú rènà iṣẹ́ tí àwọn àáfàá àwọn tí wọ́n lọ ń kéwú ní ọ̀dọ̀ àwọn Haúsá ní ọ̀dọ̀ àwọn elédè míì tí wọ́n wá ń tù sí inú èdè yorùbá wọ́n ṣe ìkúnlọ́wọ́ tó pọ̀ fún ìdàgbàsókè èdè yorùbá bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣèwádìí wọ́n máa ṣàbòsí wọ́n á sì máa fojú rénà ipa tí àwọn olùmọ̀ àwọn àfa pàápàá jùlọ nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn là ń lò nínú èdè yorùbá wa lénìí tó ṣe wípé ìmọ̀ àkọ́jẹ́ èdè lárúbáwá abíkọ́jẹ́ láti mú èdè haúsá náà láti mú bó tilẹ̀ jẹ́ pé haúsá náà tún mú nínú èdè yorùbá eléyìí lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹ̀kọ́ èdè ó jẹ́ kó yé wa wípé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ìran kan àti ìran míì á máa gbọ́yé látara bí èdè wọn bá ṣe wọnú ara wọn. alfitna èdè lárúbáwá ni a jẹ́ wípé ìran lárúbáwá náà ní ìbáṣepọ̀ èyí tó yanrantí pẹ̀lú ìran wa ní orílẹ̀-èdè yìí ẹni tó bá ń jiyàn lórí eléyìí tó bá jẹ́ ẹni tó nímọ̀ tó sì lẹ́kọ̀ọ́ yóò mọ̀ wípé tá a bá wọnú èdè wa ọ̀pọ̀ nínú gbólóhùn ló jẹ́ gbólóhùn lárúbáwá tó wà nínú èdè yorùbá ó lè jẹ́ pé yorùbá ó ní tí wọ́n ń pe fìtínà òun náà ní ìdààmú dààbò ìpayín kéèké ìfòòró àmọ́ gbólóhùn fìtínà fìtínà fìtínà ó borí èyí tá à ń fún gan-an tá a nínú èdè wa fẹ́ bò ó mọ́lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kì wá nílò nínú alukur'an púpọ̀ nítorí ń pè ní fitina ní tí ò dání àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í sọ wá ń bẹ̀. ọlọ́run sọ nínú suratul anfal a'udhu billahi ní ká tó lọ suratul anfal tá a bá baqara quran chapter two verse one quran chapter two bákan náà tààtún wo verse two seventeen ọlọ́run ọba a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wal fitnatu ashaddu minal qatl ní ààyè kejì inú bákọ́rọ̀ àyíká náà ọlọ́ni wal fitnatu akbaru minal qatl alákọ̀ọ́kọ́ ashaddu minal qatl ẹlẹ́ẹ̀kejì akbaru minal qatl ọlọ́run ní ṣe rí fìtínà kẹrin yẹn nígbà míì ó sàn àmì ó lágbára púpọ̀ ju kí wọ́n gba ẹ̀mí yẹn lọ àṣé kí wọ́n gba ẹ̀mí kẹ́mi ó bọ́ ń gbà míì ó sàn ju kí fìtínà kó bá ọmọnìyàn lọ ìtọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sọ fún Al-Qur'ani ó dé ká mọ̀ wípé àṣé nǹkan mìíràn tún bẹ tó tún lágbára lẹ́yìn ikú tó tún mú ìdààmú lọ́wọ́ púpọ̀ tó fẹ́ ju ikú lọ Allah ní wal fitnatu ashaddu minal qatl fìtínà tẹ rí o ọlọ́run tó ń sọ láàyè nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim suratul Anfal aya twenty five ọlọ́run ọba ní wattaqu fitna ọlọ́run ní ẹ bẹ̀rù fìtínà ẹ bẹ̀rù ìdààmú dààbò èyí tó ṣe wípé la tusibanna alladhina zalamu minkum khassa tó ṣe pé tó bá délẹ̀ kò ní mọ lórí àwọn tí wọ́n dà sílẹ̀ mọ́ àwọn tí wọ́n lọ forí fọ́ ilé àgbọn àwọn tí wọ́n lọ forí já ilé Oyin Tóyin bá bínú ó ní òní mọ̀ yàtọ̀ láàrin ẹni tó fi orí jálè rẹ̀ àti ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ̀ sẹ́yìn ránṣẹ́ àánú rẹ̀ sí gbogbo orílẹ̀-èdè pátá. ọlọ́ni wattaqu fitna ẹ̀yin ọmọ nìyẹn bẹ̀rù fitna o alladhi la yusibanna alladhina zalamu minkum khassa wattaqu fitna la tusibanna alladhina zalamu minkum khassa kò ní ìmọ̀ lórí ọ̀dọ̀ àwọn tí wọ́n dá fìtínà lẹ́nìkan wa'lamu ẹ lọ́ mọ̀ anna Allaha shadidul iqab ẹ̀wọ̀n tó lọ́n fi parí àyà bẹ́ẹ̀ bá fi ọwọ́ ara yín fa fìtínà tí fìtínà bá dé ìbínú ọlọ́run mà lágbára abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa kó má jẹun sí wa. afáwa imaamu Bukhari rahimahullah fi Sahih al-Bukhari nínú tíra àwọn tí ó gbajúmọ̀ ní tí a mọ̀ sí Sahih al-Bukhari asahhu kutubin ba'da kitabillahi subhanahu wa ta'ala ìwé tó tún lálàáfíà tó ṣe gbára lé tó kó ọ̀rọ̀ ànábì sínú sallallahu alayhi wa sallam lẹ́yìn al-Qur'an nínú ní Sahih al-Bukhari àáfà ò mọ̀ nílé torí pé àwọn èyí tó lálàáfíà jùlọ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọ̀gbẹ́ni Sahih bukhari ìgbà tí a fàwa al-imam al-bukhari tí wọ́n dé báàbù al-fitan nígbà tí wọ́n ń to ojú ewé ojú pọ̀nà ojú pọ̀nà ojú pọ̀nà nínú tírà àwọn yìí wọ́n wá dé báàbù kan wọ́n pè ní báàbù al-fitan èyí tí wọ́n fi wá bẹ̀rẹ̀ rẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ síbẹ̀ òun náà ni báàbù qawluhu ta'ala wattaqu fitna. gbàdán fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àhàdíìsì tó wáyé lórí ọ̀rọ̀ àlìfítàní a kà mú wa gẹ́gẹ́ bí ìfáàrà ọ̀rọ̀ wọn kí ni àyà náà wọn ni Ọlọ́run sọ pé wà tako fìtínà ẹ bẹ̀rù fìtínà ẹ rí i ni wà tako kan èyí tó ṣe wípé oríṣiríṣi ọ̀nà ló lè gbà ibi tí yóò gbà wọlé yóò kéré ṣùgbọ́n ibi tí ó gbà jáde ọlọ́run nìkan ló mọ bí ó ṣe fẹ̀ tó ọlọ́run nírú àwọn fìtínà bẹ́ẹ̀ ẹ má bẹ̀rù ẹ èyí tó ṣe pé àwọn tó dálẹ̀ tí wàhálà rẹ̀ bá dé kò ní máa lórí wọn nìkan kóníkàlùkù wa ẹ jẹ́ ká gbéra wa léèrè oníkàlùkù náà mọ ibi tóun náà ti ń kọ lẹ́tà sí fìtínà ọlọ́run ọba kó má bínú sí wa kóníkàlùkù kí a ṣẹ́rí padà lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala oníkálukú ju ìwà ẹ̀ṣẹ̀ ọwọ́ rẹ̀ ká jù sílẹ̀ káyé rí ọlọ́run ọba tó dá wa fún mọ́ nítorí wípé àwọn tí wọ́n forí jalè àgbọn ọ̀tọ̀ tí fìtínà bá dé kò ní máa lórí wọn nìkan. anábìwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anábì ní fìtínà tẹ̀rí fìtínà máa ń jìnnà síra wọn ṣùgbọ́n tó bá ti di pé fìtínà wa ń ṣẹlẹ̀ tẹ̀léra wọn tẹ̀léra wọn bẹ́ẹ̀ ṣe ń bọ́ nínú kan ìmí tún jáde bẹ́ẹ̀ ṣe ń bọ́ nínú kan ìmí tún jáde ànábì ní lọ mà pé àmì òpin ayé òní eléyìí. nínú hadith tí ń bẹ nu tíra fáwa al-imam al wọn ní ànábì sallallahu alayhi wa sallam ànábì ní yataqarabu zaman ànábì nínú àmì òpin ayé ọjọ́ ayé yóò máa yára ẹ̀rí pé nígbà kan bí èèyàn bá sọ pé à tó bá di ọdún tí ń bọ̀ ń ṣe nǹkan báyìí ọdún tí ń bọ̀ yẹn á pẹ́ kó tó dé ṣùgbọ́n lásìkò tá a wà yẹn bí yàn bá ní ọdún tí ń bọ̀ ọ bá pẹ́ níbi tó wà náà ọdún tí ń bọ̀ ń wúlò báwọn bẹ̀ ẹ wípé gbogbo àsìkò yẹn àsìkò tí náà láàfin lọ ilé ẹ̀kọ́ nígbà bá wá kúrò nílé ẹ̀kọ́ tá a bá délé a ó tún wá ṣeré ṣeré yóò pẹ́ kaago méjì ò tó lù kaago mẹ́rin ò tó lù ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam anabi ní tí ó bá di ìkẹyìn ayé yàtàkọ́rọ̀bù zaman àsìkò yóò máa àwọn ènìyàn ò ní fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n àǹfààní ni gbogbo ayé ò máa wá kò sẹ́ni tí ó fẹ́ ṣe wàhálà kò sẹ́ni tí ó fẹ́ ṣe gbìyànjú kankan iṣẹ́ yóò kéré ṣùgbọ́n èrè láyé ò máa sáré ẹ̀ wàyí olùkọ́ṣọ́ ẹ̀ ìmọ̀tara ẹni nìkan yóò gbalẹ̀ ayé kan wàtàkùsọ̀rọ̀ àlùfẹ́tàn ní alukur'an látòkè délẹ̀ kì ṣe nǹkan ẹyọ kan òní kur'an pè ní fìtínà n tó lè bí fìtínà fìtínà náà ní islam pé fìtínà gangan fún ó ń gbogbo nǹkan tó lè léèdì sí fìtínà pátá fìtínà náà ní islam ṣe kí ni o òun ló pè fún wa bàbá wo náà ọba adẹ́dàá wa ó pe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọlọ́run pè ní fìtínà kéèyàn máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run pè ní fìtínà àwọn àfáà ní ọlọ́run pè ní fìtínà nítorí wípé in tó lè tìdí rẹ̀ jáde a jẹ́ wípé gbogbo nǹkan tó bá lè bí gbogbo nǹkan tó bá lè múná lọ́wọ́ gbogbo ohun tó bá lè bí kéèyàn ó máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ká máa foríkalẹ̀ fóòṣà ká máa bọ ẹ̀dá ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí náà fitna lọ́lọ́run pè ní Qur'an ọlọ́run sọ náà Qur'an Karim Suratul Baqara Qur'an orí kejì aya one ninety three ọlọ́run bá ní wa qatiluhum hatta la takuna fitna ọlọ́run bá ní ẹ gbógun ẹ kìlọ̀ fún wọn ẹ sí wọn lójú ẹ má gbà wọ́n láàyè láti lè máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba rẹ̀ hátà alátakùnà fìtìnà títí tí ìwà ẹbọ ṣíṣe ìmọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run tí òfin ní sí lórílẹ̀ mọ́ fìtìnà tọ́lọ́run ọba pè níbi àwọn àfáà wọn ni àfáà ibn Kathir wọn ni ayé shirk wọn ni ẹbọ kéèyàn ó máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run fìtìnà ni torí pé ní tí ó tẹ̀yìn ẹ̀ jáde ní fìtìnà tó bákan náà al-wuqu' fil ma'asi wan nifaq ìwà ẹ̀ṣẹ̀ lóníranran fìtínà ni nítorí pé ní tí yóò bí ní fìtínà ọlọ́run nìkan ló lè mọ ibi tí yóò dé ní àwọn onímọ̀ àwọn àfa àwọn ẹni ọlọ́run àwọn olórí ẹlẹ́sìn náà fi máa ń pariwo ní gbogbo ìgbà wípé ẹ ká jìnnà sẹ́sẹ̀ bá a ṣe sọ ẹ̀ṣẹ̀ di fáàrí bí ìgbà tá à ń sọ fọ́lọ́run wípé lọ ṣe tó o bá fẹ́ ṣe kò sí èyíkéyìí nínú ẹ̀sìn téèyàn bá kángun sí kò sẹ́sìn tó fara mọ́ ìwà àgbèrè kò sí ẹ̀sìn tó fara mọ́ ìwà pàǹṣágà kò sí ẹ̀sìn tó fara mọ́ ọtí mímu mi sọ pé ọtí àmupara ọtí mímu kò sí ẹ̀sìn kankan tó fara mọ́ kò sí ẹ̀sìn kankan tó fara mọ́ ìwà jàǹdùkú kò sí ẹ̀sìn kankan tó fara mọ́ ìwà ọ̀gára ọlọ́ṣà kò sí ẹ̀sìn kankan tó fara mọ́ kí ọkùnrin àbúkìnrin kán máa lò ó káàkiri ìgboro kán sí gbogbo òwò ara wọn sílẹ̀ ṣùgbọ́n láwùjọ ní àwọn nǹkan wọ̀nyí fẹ́ dàbí ẹni wípé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kódà ẹni tó bá ń tẹnu mọ́ jù gan ayé a sì fojú wò gẹ́gẹ́ bí ẹni tí ò lajú bí ẹni tí ò rí ta ọkùnrin á dirun sórí ọkùnrin á fi ẹtí sétí ṣòkòtò á máa jábọ́ níbi ọkùnrin obìnrin ò lásán ní ìmọ̀ ju aṣọ ọkùnrin lọ obìnrin á sí gbogbo làjí gbáyà rẹ̀ àti sílẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ojú tí alukur'an fi wò ó fitna oníkur'an pé nítorí pé ẹ lè pè ní ọ̀làjú gbogbo ọ̀làjú tó lè kó orí ibú báyé fitna ní islam pé o ọlọ́run sọ náà alukur'an karim ọlọ́run walakinnakum fatantum anfusakum wa tarabbastum wartabtum wa garratkum al-amani ọlọ́run ọba ni ẹ̀yin ènìyàn níṣe ni ẹ̀yin ẹ̀ṣẹ̀ láàyò ẹ sì ń kọ lẹ́tà sọ́lọ́run pé kí lọ́lọ́run ó ṣe wàgàràtìkùmùlẹ̀ àmàlẹ̀ òun dìgbà ń dàwó ó tàn yín jẹ kò tí ká padà síbi ọ̀rọ̀ ọlọ́run fatantun níbí yìí al-imam al-Baghawi ó ní awqa'tumuha fi nifaq wa ahlaktumuha bi isti'mal al-ma'asi wa shahawat ẹ lo ẹ̀mí láti lè máa fi ṣe ọlọ́run eléyìí fìtínà ni bákan náà nínú tí Kùránì tó pè ní fìtínà ìṣèbáwòlè haqqi-bil-bāṭil tó bá ti di wípé àmọ̀yàtọ̀ láàrin irọ́ àtòdodo mọ́ èèyàn bá rò dodo báyìí kò ní jò dodo mọ́ irọ́ òun yóò dàbí òdodo bí wọ́n bá ń polongo òdodo ẹ̀mí rí èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí wọ́n bá ti ń polongo irọ́ ayé ó kún bẹ́ẹ̀ àwọn èèyàn ẹni tí ò lè rìn wó gbé sọ́nà alukur'an karim ọlọ́wọ́n bá ní walladhina kafaru ba'duhum awliya'u ba'd illa taf'alu takun fitnatun fil ard wa fasadun kabir. imam ibn jarir tabari wọn alfitna nínú àyà yìí shubhatun fil haqq wal batil òun náà nígbà tí àbámọ̀ yàtọ̀ láàrin irọ́ àtòdodo mọ́ fitina ni o torí pé èèyàn ní lè máa kí lòdodo kí ni irọ́ kí ni ìmọ̀nà kí ni ìṣìnà ẹnu ẹni tí ń pèpè síbi ìṣìnà ẹnu rẹ̀ á dùn yóò rówó sí yóò rọ́lá sí yóò rí pò sí yóò rí èèyàn mímọ̀ sí bẹ́ẹ̀ sì ni ó mọ̀ pé irọ́ ló ń wà ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn wọ́n máa pe irọ́ lòdodo wọ́n sì máa pe òdodo ní irọ́ táwọn nǹkan yìí bá ti ń ṣẹlẹ̀ fìtínà náà ni. bákan náà alfitna asọ́dọ̀ ansẹ̀bíyìlì an sabilillah kí wọ́n máa kọdí àwọn èèyàn káwọn èèyàn ó mọ́ fààyè gba tọ́lọ́n gbogbo ibi táwọn èèyàn bá ti fààyè gba tọ́lọ́n tí wọ́n ń gbógun ti tọ́lọ́n àmì fìtínà ò ní ọlọ́run ọba pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ni wa hazaruhum an yaftinuka an ba'di ma anzalallahu ilayk ọlọ́run ọba nílẹ̀ anabi sallallahu alayhi wa nítorí pé àwọn èèyàn kan wọn ò máa kọjú ọ wọn ò ní jẹ́ o ráàyè ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba rẹ tó pa ọ láṣẹ fìtínà yìí ẹlẹ́ẹ̀karùn-ún alìbtìlá wọ́ọ̀tìlá òun náà ni fìtínà in tí gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí tí máa bí rìsọ́ọ̀tì ẹ̀ òun gan ni ìyá fìtínà àbẹ̀lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó má dẹ fìtínà sí wa kí ọlọ́run kí ó ṣàánú wa kó foríjìn wa àwọn ẹni ọlọ́run máa ń bẹ lọ́n pọ̀rọ̀ bánà la tuhlikna bima fa'ala sufaha'u minna pé ọlọ́run má wo àìdá àwọn aláìdá nínú wa má fi bá wa jà o má fi ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ inú wa má fi jẹ wá níyàwó má fi agídí ọkàn àwọn alágídí ọkàn láàrin wa má fi jẹ gbogbo wa níyà kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó bá wa ká fìtínà kúrò ńlẹ̀ kó jẹ́ gbogbo wa kárí ẹ̀kọ́ àti àríkọ́gbọ́n kárí mú nínú eléyìí tó ṣẹlẹ̀ yìí kí ó sì jẹ́ sábàbí kí gbogbo wa táà fi lè túbà lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́run ọba kó bá rán sí àlàáfíà sí gbogbo ayé pátá kó mọ́ bá kún àwọn tó ń darí wa lọ́mọ bá kún wa lọ́wọ́ máa bá fún wa ní ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ rẹ̀ kó o sì wá fi àlàáfíà àti ìfàyàbalẹ̀ kó o fi kárí gbogbo ayé innaka sami'ud du'a wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam. وعلى آله وصحبه وسلم تسليما